Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Inna alhamdulillahi na'amiduhu thumma salatu wa salam ala khairi waladi adinani sayyidina wa habibana wa qudwatina Muhammad sallallahu alaihi wa sallam wa ma ba'd. Àkíyèsí kékeré kan ni mo mú wá fún ẹ̀yin bàbá wa nínú Islam. Pàápàá jùlọ ẹ̀yin bàbá wa ní Sùmọ́ra Sùlmọ́mìn káàkiri gbogbo àgbáláyé pàápàá jùlọ ẹ̀yin bàbá wa tí mo fi ṣe bangbandi fídíò mi yìí bàbá wa nípa mọ̀rẹ́ ọlọ́njà rí yín pẹ́ bàbá Ṣóò Làbíbù Lágbàjì bàbá kí ó gbè mí gẹ́gẹ́ bíi pé ní ẹ̀yin bàbá mẹ́rẹ̀ẹ̀ta yìí náà ni èmi Albayani ọmọ yín mo jẹ́ a sì jọ jẹ́ ọlọ́wọ̀ papọ̀ tá a máa ń sọ̀rọ̀ dáadáa iná ló jẹ́ kí n lè lò yín ó sì bákan náà ìkan gbòógì kan lẹ jẹ́ nínú sọ̀mọ́tò mọ́múnì lénìí ẹnu yín tọ̀wọ̀ dọ́dọ̀ bàbá wa Khalifat Lagbaji ẹnu yín tọ̀wọ̀ dọ́dọ̀ bàbá alámúnigan ẹnu yín tọ̀wọ̀ dọ́dọ̀ bàbá aláwọ̀ bàbá Salami ní Ọ̀fà bàbá Bámidélé àti gbogbo tí ń jẹ́ tí ń jẹ́ àgbààgbà sùmátù lápapọ̀ mo ti ń wo fídíò ìmọ̀ ṣègbéyàwó láti gbé ẹ̀há tuntun fún ìyàwó tuntun láti gbé ẹ̀há lé ìyàwó tuntun lórí tí í ṣe kìíní tí í ṣe kejì tí í ṣe kẹta tó ṣe yí pé ní nígbà tí wọ́n bá fẹ́ gbé aṣọ jẹlibábà aṣọ eré aṣọ àlùbáríkà aṣọ àdìjínà tí wọ́n bá fẹ́ gbé ilé ìyàwó tuntun lórí irun orí orí ìyàwó a máa rí níta gbangba ní tí kò sì yẹ kí ó rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí n ta kí lọ́dọ̀ yín pé tí irun orí obìnrin bá ń ṣí sílẹ̀ àwọn màláìkà ó ṣe pèlè àwọn màláìkà ó sì mọ̀ sá ní àsìkò gbà náà ní tá à ń tura láti protect pẹ̀lú jàlibábù tá à ń dáàbò òun náà ni pé kí ìhòòhò obìnrin kó má máa wà ní ìta kódà ìsọ̀rọ̀ obìnrin gan ahán kóbìnrin yẹn máa sọ̀rọ̀ ta that's why tó yẹ pé àwọn àáfàá ṣẹ̀ríà àti Islam wọ́n takò àwọn apá kan takò pé kí obìnrin máa ṣe wá síta gbangba àbí kó máa sọ̀rọ̀ níbi tí àwọn ọkùnrin bá wà torí pé sọ́ọ̀tù ohun wọn gan lásán ó lè máa kọ́ọ̀sì fìtínà kódà ìrìn obìnrin míì lásán ká tó a sọ pé ìrùn orí ẹ̀ níta gbangba àkíyèsí náà ni wípé ní àyìn bàbá ẹ jẹ́ ká ṣe àtúnṣe sí àárín rìn kí a jẹ́ kí ayé mọ̀ torí pé ní ìmọ̀ háìháì yìí a fẹ́ jẹ́ kó wà beautify fáwọn sisters wa tó kù tí àwọn náà fẹ́ hẹ́hà ká mọ̀ yìí pé ní ìhẹ́hà yìí nǹkan dáadáa ni nǹkan oríire ni ìgbà lára pé èèyàn ti ń gba certificate àlìjẹ́nà kalẹ̀ díẹ̀díẹ̀ òun ni pé kóbìnrin kó gbà láti bo òwò ara ẹ̀ nítorí tọ́lọ́n lè láàyè wọ̀rọ̀ sọ̀lẹ̀ wà á tún ayẹ kí òwò rẹ̀ kó tún á síta sí gbogbo ayé lọ́jọ́ tí wọ́n fẹ́ fi ẹ̀há yìí bò lórí. tíyàwó bá fẹ́ lo ẹ̀há níjọ́ náà kì bá dáa púpọ̀ kó jẹ́ pé ìyàwó tí wọ́n fẹ́ fi ẹ̀há tuntun tán fẹ́ gbélé lórí kó kọ́kọ́ lo kef hijab kó ti lò sísàlẹ̀ ọ̀rẹ́dì a ti mọ̀ yí pé ó ṣì máa bọ́ aṣọ so kó ti lo kef hijab yẹn sísàlẹ̀ kó tó di pé ní a jẹ̀lì báàbù lé lórí so that ìwọ̀n orí ẹ̀ ẹwà gbogbo ọ̀hún ẹ̀ kò ní hàn sí gbogbo ayé tí náà ń pè ní kẹfìjàb ẹ jẹ́ ká wò ẹ wọlé tẹ̀sí píkṣọ̀ yìí lẹ́yìn píkṣọ̀ obìnrin yẹn ó lo ìjáàbùn ó ti wà níbi déédéé bí ayẹ kó tó di pé aṣẹ̀ṣẹ̀ wàá gbé jẹ̀lì báàbù yẹn ká ṣẹ̀ṣẹ̀ àgbélé lórí ó ti ń tó kínní ó ti ń tó kejì ó ti ń tó kẹta bẹ́ẹ̀ tí mo ti ń rí èmi sì ní Al-Bayani gbogbo ẹni tó bá ti lọ wo fídíò kíṣẹ́ẹ̀tì mi tí mo ti máa ń release tí mo máa ń gbé jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo nǹkan tó bá ti fẹ́ tako Islam àbí tó bá fẹ́ mú ìdọ̀tí bá Islam ara mi ò ń gbà á kì í ṣe èmi náà bọ́lá òun ṣe dá mi ni ara mi ò ń gbà á gẹ́gẹ́ bí tí Rasulullah Muhammad náà sì sọ ìpè tó bá rí nǹkan tí ò dáa nínú Islam nǹkan mẹ́ta ló lè fi kọ́ èèmọ́ kò sọ̀rọ̀ sókè kó sọ̀rọ̀ jáde gẹ́gẹ́ bí mi ṣe máa ń sọ pẹ̀lẹ́kọ̀ tàbí kó fọwọ́ rẹ bìyẹ́dì hídà lizan or bìyẹ́dì kó fọwọ́ ẹ̀ kó fi tún ṣe wọ́n sọ̀kè tàbí kó dákẹ́ ṣùgbọ́n àwọn sùnà mahama ní yìí tó yìí tó lẹ́jù nínú ìgbàgbọ́ òun náà ni kó dákẹ́ èmi a máa sábà máa sọ̀rọ̀ lórí nǹkan tó bá fẹ́ mẹ́hẹ̀ lórí Islam pé àtúnṣe sì yẹ kó wà níbí báyìí o àtúnṣe náà mò ń pè yín bàbá sí sí àkíyèsí lórí eléyìí tí ìyàwó tuntun tá a ti mọ̀ yí pé ní àádájẹ̀lì bàbá aṣọ àlìjẹ́nà bù lójú lójú agbo lójú gbogbo ayé kó ti kọ́kọ́ wọ kéèfù jab sísàlẹ̀ náà tí ó ti bo ohun orí ẹ̀ àtọ̀hún ẹ̀ ẹ̀hẹ́n tó jẹ́ pé ojú nìkan ni ó sílẹ̀ a wá da jẹ̀lì bàbá bù ìbá tún níyì ìbá ní àpọ́nlé torí bẹ́ẹ̀ èyí tẹ̀ yìí ṣe yìí bẹ́ẹ̀ ṣe máa ń ṣe náà nìyẹn láti pinlẹ̀ láti pinlẹ̀ sùnmọ́ bá a ṣe máa ń ṣe náà nà torí ibi tí mò ń sọ̀rọ̀ yìí náà ẹlẹ́hàá ló tọ́ mi dàgbà ẹlẹ́hàá lẹni tó tó mi dàgbà so mo mọ gbogbo rule and regulation ẹ̀há púpọ̀ ṣùgbọ́n nísìnyí ká má fi bá a ṣe ń ṣe ní hundred days yẹn nígbà ayé ìgbà náà ká má fi ṣe mọ́ lásìkò yìí torí àsìkò yìí ti yàtọ̀ àsìkò yìí ó ti di ayé social media bẹ́ẹ̀ ṣe ń ṣe ìyàwó tá à ń fi aṣọ ẹgbẹ́ àwọn èèyàn ń kámẹ́rà ẹ̀ ń kámẹ́rà bẹ́ẹ̀ ṣe ń ṣe báyìí láti gbé gbogbo ayé kò sí kámẹ́rà lásìkò gba títí yẹn nísìn ìyàwó gbogbo ẹwà ẹ gbogbo ohun orí ẹ gbogbo ẹfìtì wọn ti gbé sí gbogbo ayé tí wọn sì ti rè àkọ́kọ́ nùnà ẹlẹ́ẹ̀kejì ń bẹ bákan náà ah, mo rí fídíò míì náà bẹ́ẹ̀ tí í ṣe kìíní tí í ṣe méjì bẹ́ẹ̀ nígbà tí wọn ń da jàlẹbàbà yìí bo ìyàwó tuntun lórí àwọn àáfàá tuntun jẹ́ elétò ìgbéyàwó àwọn náà náà tún bá ń dìímú wọn bá ń faṣọ jẹlẹbàbà wọn bá ń fà á à ń bá dìmú títí títí tó fi fà á dé gbogbo ara ẹ̀ kalẹ̀ kì bá jẹ́ kó jẹ́ pé ní ọkọ ìyàwó òun ni kó da jẹ̀lìbábà bo ìyàwó ẹ̀ lẹ́wọ́ fún ara ẹ̀ tàbí bàbá ìyàwó tàbí bàbá ọkọ àwọn yìí ń lẹ́lẹ́tọ̀ọ́ ẹ̀ kó mọ̀ tún jẹ́ pé àwọn ọ̀rẹ́ ọkọ ìyàwó àbáwọn àfáà tó ń ṣe òde lóde náà náà tún máa bá ẹlẹ́hà tuntun tó ẹ̀ṣẹ̀ fẹ́ fìyà lẹ́yìn tó máa bá fa ká take note on that so ọlọ́run ọba yóò tún ẹnì kọ̀ọ̀kan wá ṣe third message mi náà ni wípé gbogbo ẹ sisters wa à ń rí comment yín a sì ń gbogbo tẹ̀ ń sọ ṣe rí Islam a máa gba Islam a sì máa ní imani nínú Islam ju àwa lọ ẹlòmíì kéfì jab ni ló ní imani fún láti lè wọ ẹlòmíì ìjáàbù tiẹ̀ kó dé ikùn dísàlẹ̀ ni ló lè wọ ẹlòmíì kó dẹ̀ wọ ìjáàbù kókó wọ tiẹ̀ kó délẹ̀ pátápátá òun òun òun ni ìmọ̀nì tiẹ̀ e gbé ẹlòmíì ìmọ̀nì tiẹ̀ e gbé pé kó lo kó lo nìkan kó lo sójú. Islam ó fún wa ní àyè kẹ́ ṣe yìí tẹ́ ẹ bá fẹ́ ṣùgbọ́n èyí tó fi ń dáa jù òun ni kẹ́ hẹ́hà wàláhà tó bá yẹ pé ìmọ̀nì yìí gbé wàláhà ìtàlá sọ̀rọ̀ àlàzẹ̀ mélòó gbà mélòó náà la fẹ́ lò ní ayé tá ń lò yìí nítorí tọ́lọ́ lè lẹ́hìn wọ̀ ọ̀sọ̀ lẹ́hìn síbẹ̀ tí mọ́nì bá gbé e kẹ́ ẹ bo ìhòòhò yín fún Islam nítorí tọ́lọ́run àti Rasulullah Muhammad tó ń jọ́ tẹ́bà lọ bọ́ lọ́run bá náà pé á ìwọ náà tiẹ̀ wọ láyé pé èmi náà mo bora mi mo tẹ̀lé àṣẹ ọlọ́run mo bo ìhòòhò ara mi ọlọ́run náà fílẹ̀ náà fi yáfẹ́ mi náà níwájú ọlọ́run rẹ̀ gbogbo nǹkan àfi ni o èyí tí wọ́n ń bò yẹn lẹ́lẹ́hàá yẹn tẹ́ ẹ̀ sọ pé láéláé yẹ wọ́n fọ́ọ̀sì yẹn wọ́n fọ́ọ̀sì obìnrin yẹn ni o wọ́n ṣe kinní kan ni o ẹ̀yin náà yóò dùn sí o kò ṣe gbá kó ṣàwọ̀ òun náà fi ṣe ìbáàdà síwájú ọlọ́run ni ẹ má discourage àwọn sisters wa tó ń bọ̀ lẹ́yìn hmm? nǹkan tó dáa ni ká hẹ́hà ká lo nìkọ́ọ̀p sójú ká fi bu ara ká fi bò wá kó jẹ́ pé ní ọkọ wa nìkan náà ni ó mọ̀ rí ìrọ̀wọ́ wa ọlọ́run tún ẹnì kọ̀ọ̀kan wa ṣe àlùbáyà kan Muhammad sallallahu alayhi wa sallam salamu alaykum ورحمة الله وبركاته